إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba àtọ̀rọ̀ salatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takujọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa nípa alamari ẹ̀sìn wa èyí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ lórí zaka aṣàlàyé fún wa wípé zaka ọ̀ràn yẹn ni lára àwọn tó jẹ́ orígun islam ni adẹ̀ṣùnpínyà tó ń bẹ láàrin zaka ti sọ́dákọ̀ lásán bó ti ẹ̀jẹ́ pé tán bá lo gbólóhùn sọ́dákọ̀ a máa túmọ̀ sí zaka tí ọlọ́run ọba ṣe lọ́ràn yẹn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà tán bá lo gbólóhùn sọ́dákọ a máa túmọ̀ sí èyí tí ó kì í ṣe ọ̀ràn àyàn lórí wa tán bá dẹ̀ gbólóhùn zaka eléyà a máa túmọ̀ sí èyí tó jẹ́ ọ̀ràn àyàn tó ṣe pé ìjẹníyà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fi kalẹ̀ lórí ẹni tí ó bá yọ yóò máa tọ́ sírú èèyàn bẹ́ẹ̀ bákan náà aṣùnpìyàn láàrin zaka àti táàkì tí ìjọba tó impose lórí owó wa ẹlòmíà wo pé tóun bá ti yọ táàkì òun yọ zaka owó òun nìyẹn méjèèjì ò jọra wọn zaka òun ni tí ọlọ́wọ́ bá ṣe lọ́ràn yẹn táàkì òun ni tí ìjọba ṣe ní ọ̀ràn yẹn adẹ̀ṣàlàyé náà nípa wípé táàsì ojú tí àwọn afẹ́sìn fi wò ó pín síbi oríṣi mélòó kan àwọn míì gbà wípé ìjòwó àwọn èèyàn lọ́nà èrú ni wọ́n dẹ̀ fi wé ní tí a mọ̀ sí mukus òun náà ni owó tí àwọn èèyàn máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn ní tipa ṣùgbọ́n arínú àwọn àfẹ́sìn tí wọ́n ní tó bá ṣe wípé ní tí wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ń lò ó fún àǹfààní ìlú wọ́n fi ń tún ọ̀nà ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí ó wúlò ipe eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ yàtọ̀ fún pé wọ́n ń lò fún àwọn nǹkan àbàjẹ́ àwọn nǹkan tẹ́sìn tako irú situation báyìí ẹnu gbogbo àwọn afẹ́sìn kò lórí wípé owó tá a fi págbà lọ́wọ́ àwọn èèyàn tá à fi ń sponsor nǹkan tó jẹ́ nǹkan haram eléyìí haram ni ṣùgbọ́n tá a bá ń lò ó fún nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó wúlò fún aráàlú bí ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àwọn apá kan àfa àgbà ìpé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kò ń ṣe pé ìjọba ń jẹ owó àwọn èèyàn ní ọ̀nà ìrú ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ń bẹ̀ gangan ni wípé ìyàtọ̀ ń bẹ láàrin tax àti zakati ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ó ṣe lọ́ràn yẹn lórí ẹrú rẹ̀ agbọ́dọ̀ ṣe ń pínyà láàrin méjèèjì yàtọ̀ fún zaka ǹjẹ́ owó mi tún lè jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí bẹ́ẹ̀ ni yàtọ̀ fún zakati ọlọ́wọ́ bá ṣe lọ́ràn yẹn àwọn nǹkan mi tún lè jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí lára rẹ̀ òun náà ni kí òbí kó tọ́jú ọmọ rẹ̀ lára rẹ̀ òun náà ni kí òbí kó tọ́jú kí ọkọ tọ́jú ìyàwó rẹ̀ lára rẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yàn tó ṣe wípé wọn ní kí yẹn ṣàánú wọn lára rẹ̀ ni àwọn aláìní tó ṣe pé wọ́n ní díẹ̀ èèyàn dẹ̀ ní lọ́wọ́ tó ṣe pé n tó ń bẹ lọ́wọ́ èèyàn ó ju dèdè ń téèyàn nídìí lọ ọ̀ràn èèyàn ni láti ṣe fún wọn kódà kéèyàn ti yọ zàkó owó rẹ̀ torí pé ńgbà tá a bá tí ebi ń pa tí èèyàn dẹ̀ ní lọ́wọ́ ó wá wò pé torí pé òun ti yọ zàkó owó òun tẹ́ni bá máa kú lébi kó kú lébi irú eléyìí kò ń ṣe ìlànà mùsùlùmí bẹ́ẹ̀ ni kò ń ṣe àdìọ́kàn mùsùlùmí irú situation bẹ́ẹ̀ ẹni tẹ́bi ń pa tí ò rí jẹ àbẹ́ni tó ń bẹ́nu nira kan tí ó ń wá bí ó ṣe mórí bọ́m̀bì nira yìí ẹni tó ti yọ zàkó owó rẹ̀ tó bá ṣe pé òun ni ó ń bẹ ní agbègbè àtirẹ̀ nìyí lọ́wọ́ ó tún jí ọ̀ràn èèyàn lé lórí láti ràn án lọ́wọ́ tó túmọ̀ sí pé àwọn nǹkan míì bẹ̀ tí ó máa já wá tí ó tún jẹ́ ọ̀ràn èèyàn lé wa lórí yàtọ̀ fún zaka owó tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe lọ́ràn èèyàn lé wa lórí àbí zaka dúkìá tí ọlọ́wọ́n bá ṣe lọ́rùn ìrìn lórí òun ni àwọn nǹkan míì tí ó já wa tó ṣe wípé àwa lọ́lọ́wọ́n bó fi sí àyè àti gbọ́ bùkátà ẹni yẹn àwa lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ká jẹ́ sábàbí àti gbọ́ bùkátà ró yẹn bẹ́ẹ̀ tá a bá kọ́ tá a gbọ́ yẹn àwa náà ń bẹ nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléyìí jẹ́ àwọn ètìsíwájú tí a ṣe bákan náà tí a tún máa fi kún yìí tí a ti sọ tẹ́lẹ̀ hadith àkọ́kọ́ tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú tíra àwọn umdatul ahkam nípa ọ̀rọ̀ zaka òun ni hadithi abdullahi bin abbas radiyallahu anhu abdullahi bin abbas radiyallahu anhu ma kọ́ ọ́ sọ wípé قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún Mu'az ọmọ Jabal Mu'az ọmọ Jabal lára àwọn àgbà àwọn àgbà sàhábà ní ridwanullahi alayhim tàbá ní àgbà kò ń ṣe pé ọjọ́ orí rẹ̀ ó pọ̀ kọ́ ṣùgbọ́n lára àwọn àfáà àwọn sàhábà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam débi pé anabi sọlá sanwóyin rẹ̀ pé ẹni tó mọ̀ ń pa alhalal àti haram jù òun náà ni mu'adh ọmọ jabal rọ́dí aláwọ̀ anhu ṣùgbọ́n gbogbo ń tó lò láyé kò ju nǹkan bíi thirty five sí thirty eight àbí nǹkan kan lọ ṣùgbọ́n pọ̀lú pé ọjọ́ orí ẹ̀ ṣe kéré yìí náà lára àgbà àwọn àfáàní tó ṣe pé tí ọrọ̀ ẹ̀sìn bá ṣẹlẹ̀ wọn a máa kọ̀ǹsọ́ọ̀tì rẹ̀ mu'adh bin jabal rọ́dí aláwọ̀ anhu anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó rán lọ sí ìlú yemen òun àti sàábẹ́mì tí a mọ̀ sí abu musa al-ashari ìlú yemen ní àsìkò gbáyẹ ó ń bẹ ní kọ̀ntró àwọn yahudi àti nasọ́ra that is àwọn tí wọ́n pọ̀ ń bẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣe àwọn ẹ̀sìn àwọn náà ni àwọn yahudi àti nasọ́ra anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wa rahmatulahi jabal lọ sí ìlú yẹn lẹ́yìn ìgbà tí ó ti ń bẹ ní ìkápá àwọn mùsùlùmí òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sallam wá ń sọ fún un ó ní ìnákasata àti kọ́wọ́n ahla kitabi lílọ tó ń lọ yìí àwọn tá a fún tíra tọ́lọ́wọ́n bá fún tíra ló fẹ́ lọ bá gẹ́gẹ́ bí etí mo ti síwájú igbó wọn àti abu musa al-ashari anabi sọlá asalam ní kí kan máa lọ sí sọnàá èyí tí ó jẹ́ kápítà yemen lónìí ó ní kí ẹnì kejì kó máa lọ sí adan ọ̀nà méjèèjì ló rán wọn lọ ó dẹ̀ sọ fún àwọn méjèèjì ó ní lílọ lẹ́ ń lọ yìí ìyá síra wàlẹ̀ àtọ̀ àsíra ẹ̀yin méjèèjì ẹjẹ́ ni tí ó mọ rọ nǹkan fún àwọn èèyàn ẹjẹ́ ni tí ó mọ mú ìrọ̀rùn bá àwọn èèyàn wàlẹ̀ àtọ̀ àsíra ẹ má jẹni tí ó mọ kó ìnira báwọn èèyàn nú ẹ̀sìn wọ́n bá ṣíra ẹ má sọ̀rọ̀ tútù fún àwọn èèyàn ọ̀rọ̀ tí ó jẹ́ kí wọ́n lè gba islam ọ̀rọ̀ tí ó jẹ́ kí wọ́n lè tẹ̀lé ntẹ́nsọ wàhálà àtúná fira ẹ má sọ ọ̀rọ̀ tí ẹ fi máa lé àwọn èèyàn jìnnà sí islam wàtátọ́ wàá anamsọ ọlọ́sàn ní ẹ méjèèjì ẹ máa kọ̀nsọ́ọ̀tì ara yín ẹ máa gbàmọ̀ràn lọ́dọ̀ ara yín ẹ máa wòrò ara yín wò wàhálà tẹ̀kítẹ́lifà ẹ má jẹ́ni tí ó máa yapa ẹnu láàrin ara yín eléyìí ni ọ̀rọ̀ tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún mu'adh bin jabal radiyallahu anhu àti abu musa al-ash'ari lára ẹ̀ náà ni tí ànábì sallallahu alaihi wa sọ fún mu'adh bin jabal radiyallahu anhu ó ní ìnáka táàtì kauman ahla ìlú tó ń lọ yẹn kò ń ṣe àwọn kẹfìrí pọ́nbélé tó ṣe wípé wọn ní ànábì kankan tọ́lọ́wọ́n ọba rán sí wọn àwọn kọ́ ló fẹ́ lọ bá àwọn tó fẹ́ lọ bá àwọn tó ṣe pé ọlọ́run ọba fún àwọn náà ní tíra ni bó tiẹ̀ jẹ́ pé wọ́n tako tíra yẹn pẹ̀lú pé ọ̀tọ̀ ni tó ń bẹ nínú tíra ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe kó wá owó olóṣù fẹ́ pè wọ́n sínú ẹ̀sìn islam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ nínú alukur'an kareem ọlọ́run ní kúlíà alalkitaabi látàgùlù fìdí ní kùngẹ́rẹ́ alhaq ọlọ́run ní rẹ̀ anábì sọ fún wọn pé ẹ̀yìn ta fún tíra látàgùlù fìdí ní kùngẹ́rẹ́ alhaq ẹ má ṣe kọjá àlà níbi ẹ̀sìn yín ẹ dúró lórí òdodo ni ọlọ́run subhanahu wa ta'ala ní wala tatabi'u ẹ má tẹ̀lé àwa àkọ́wọ́mìn kọ̀dọ́lù min qabul wa adallu kathiran wa adallu an sawa'i sabil ẹ má tẹ̀lé ìfẹ́nú àwọn èèyàn kan tán ti ṣíwájú yín àwọn tó ṣe pé wọ́n sọnù wa adallu kathiran wọ́n dẹ̀ sọ àmọ́yé àwọn èèyàn nù wa adallu an sawa'i sabil wọ́n sọnù kúrò lórí ojú ọ̀nà òdodo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní kanip lásán kó mọ́ sọ fún àwọn ahlul àsìkò rẹ̀ nípa wípé mẹ́sẹ̀jì ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo náà ni ìkọjá àlà tẹ́ ń ṣe ń bí ẹ̀sìn ẹ má ṣe kọjá àlà ẹ dúró déédéé ń tẹ́ ẹ sọ di ẹ̀sìn lónìí ìfẹ́nú àwọn èèyàn kan tán síwájú yín ni tó ṣe pé wọ́n ti sọnù pẹ̀lú pé wọ́n gbé ìfẹ́nú yìí wọ́n gbé wọnú ẹ̀sìn wọ́n adọ́lù kẹsíran wọ́n dẹ̀ tún sọ àmọ́yé àwọn èèyàn nù wọ́n adọ́lù àǹsàwà ìsẹ̀bíl wọ́n sọnù kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ ọba eléyìí ni aya alukur'an kareem ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala náà ó tún sọ wípé ìyáàlẹ̀ kìtàbí látàgùlù fìdí ní kò ẹ̀yìn tá a fún tìrẹ̀ ẹ̀ mọ́ kọjá là ọ̀rọ̀ ẹ̀sìn ìnámẹ́lì masíhù ìsàbùnú mariam rasulullah وكلمته ألقاها إلى مريم وروح من النبي عيسى وما مريم عليه الصلاة والسلام الله ني كجن كك بيو باكين شي وجيشي الله وبا بكنا بولون تي الله وبا تفسي على مريم ني ẹ̀mí tí ọlọ́run bá fẹ́ sí ara mariam ni ẹ má sọ wípé ọmọ ọlọ́run ni ẹ má pè é lọ́lọ́run gbogbo àwọn eléyìí lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi nílẹ̀ ní al-Qur'an al-Karim Mu'adh bin Jabal ẹni tó ṣe pé ẹ̀kọ́ tí ànábì ti fi kọ́ òun náà ni wípé la ilaha kò sí ọba kan bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ ká máa ké pè àyàfi Allah kò sí ọba kan bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ ká máa gúnran fún un ká máa jẹ́jẹ́ fún ká gbára lé ká máa rọkàn nú rẹ̀ àyàfi ọlọ́run ọba allah eléyìí ti yé mu'adh bin jabal radiyallahu anhu ṣùgbọ́n bó ló ṣe fẹ́ pàṣẹ mẹ́sẹ́ẹ̀jì yìí fún àwọn èèyàn eléyìí ni tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ń kọ́ mu'adh bin jabal ọlọ́run ọba ká mọ̀ nípa pé àwọn alùkítàb alùgòlò àwọn olùkọjá àlà ni wọ́n níbi nǹkan torí pé nǹkan tí ò sí lára nǹkan tí ọlọ́run ọba fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ anabi musa alayhisalatu wasalam àti anabi isa alayhisalatu wasalam òun ni wọ́n ti gbé wọnú ẹ̀sìn àwọn yahudi lápèjúwe anabi isa alayhisalatu wasalam àwọn rí gẹ́gẹ́ bí ọmọ àlè eléyìí wọn máa sọ àṣejù ni anabi isa oníṣọ́ máa lè anabi ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìpè ní ọmọ àlè eléyìí ẹni tó bá sọ ọ́ kẹfìrí ni orí èèyàn bẹ́ẹ̀ wọn láfi máa ń sọ fún wa ẹni tó jẹ́ mùsùlùmí bọ̀rọ̀ jẹni tí ó wà balanced ọ̀nà wo ni ó fi wà balanced òun náà ni pé tí ó ní àdìẹ ọkàn ń pa rẹ̀ ni tí ọlọ́run ọba gbé kalẹ̀ kó ṣe tí òun fi ọpọlọ ara ẹ̀ rò anabi isa alayhi salatu wa salam kò ń ṣe ní táàmù sọ̀sọ́kú sọ̀ ń pa rẹ̀ ìsọsọkúsọ ń pa ànábì Isa alayhi salatu wassalam ìsọsọkúsọ ń pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ìsọsọkúsọ nípa ànábì Isa alaihissalatu wasalam ìsọ ìsọkúsọ nípa alkùrán ni ìsọ ìsọkúsọ nípa ànábì Isa alaihissalatu wasalam ìsọ ìsọkúsọ nípa Ọlọ́hun Ọba ni ọ̀rọ̀ olófin jẹ́ ìsọ ìsọkúsọ nípa Ọlọ́hun Ọba o ní pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ròyìn ànábì Isa alaihissalatu wasalam ó ròyìn ẹ̀dá dánú alkùrán lẹ́yìn gbogbo eléyẹn tó bá tún wá ń bu tó ń sọ̀sọ̀kúsọ̀ ń pa rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní fóun ò gbọ̀rọ̀ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ní ò gba alukur'an gbọ́ láti máa ń sọ fúnra wa ẹni tí lóun comparative study kan lòun ṣe yóò wá máa bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́lu anabi isa alayhisalatu salam rárá agbọ̀rọ̀ separate anabi isa alayhisalatu salam agbọ̀rọ̀ separate ẹ̀ kúrò nígbà àwọn tó ṣe yí pé wọ́n láwọn anabi musa alayhisalatu wasalam ọlọ́wọ́n bá rán sí wọn ṣùgbọ́n bó ni wọ́n ṣe tírìtì anabi musa gan fún rẹ̀ bíi kan máa bu ni wọ́n ṣe ni tó máa ń rẹ́spẹ̀tì àwọn anabi ọlọ́wọ́n ọba wọ́n ti pe anabi musa alayhisalatu wasalam wọ́n pè é ní asùpá oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń sọ káwọn máa fi àwọn anabi ọlọ́wọ́n ọba ṣe ẹ̀yẹ ni kódà wọ́n fi ọlọ́wọ́n ọba gan ṣe ẹ̀yẹ so ẹni tó fi lè mú wọn fi ànábì tí ọlọ́wọ́n bá rán sí wọn ṣe yẹyẹ bóun náà ṣe ní fi ànábì isa alayhisalatu salam ṣe yẹyẹ bóun náà ṣe ní pe lọ́mọ àlè ṣùgbọ́n àwọn kan àwọn náà tún kọjá àlà nípa ànábì isa alayhisalatu salam wọ́n pè é lọ́lọ́run wọ́n pè é lọ́mọ ọlọ́run wọ́n ń ké pè é wọ́n ń gúnran fún wọ́n ń jẹ́jẹ́ fún gbogbo eléyìí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ alukur'an ló fi sọ fún àwọn sábẹ́ rẹ̀ ìpè látòtòrò ní kama atarati nasara na mariam ẹ̀yin sàbẹ̀ mi ẹ máa ń yìn mí ní yíyìn tó ṣe pé àwọn nasara yin ọmọ mariam ìnáma ana abdul ẹrú ọlọ́run ni mí fọkúlọ abdullah ẹ pè mí lẹ́rú ọlọ́run wàrà súlù ẹ pè mí lójúṣe ọlọ́run èyí táwọn míì náà ń ṣe náà tó pera wọn mùsùlùmí wọn ní anabi sọlá asálàm wọn bá torí ẹ̀ dáyé táwọn bá ń bẹ nù nira káwọn képe anabi muhammad sallallahu alayhi wa sallam bí kankan bá ṣẹlẹ̀ anabi náà làwọn ó képe kódà ẹlòmíì gan tó ń képe ẹni tí ó tó anabi muhammad sallallahu alayhi wa sallam nínú nira ó lè jẹ́ pé ṣéwù kan ni ó máa képe yóò gbé fọ́tò ṣéwù kan kọ́lé yóò ṣe ní nǹkan àgbékọ́rùn yóò ṣe ní nǹkan tó ṣe pé yóò fi fọ́tò rẹ̀ yóò fi sápò eléyìí kò sí àtọ̀ láàrin òun àti tí àwọn nasọ́ra náà ń ṣe oníkalára àwọn afẹ́sìn sheikh islam ibn taymiya rahmatulah ta'ala ìkànnú àwọn afáà nasọ́ra ó lọ bá oníkílódétà yìí mùsùlùmí máa ń sọ wípé àwa ń ṣẹbọ afáà nítorí pé ń ṣẹbọ ni ẹ̀ ń ṣe nǹkan báyìí ẹ̀ ń ṣe nǹkan báyìí ó ní bọ̀tẹ́lẹ́yìí tó ń sọ yìí rí afá ẹ̀yin mùsùlùmí náà máa ń ṣe é ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà gbà wípé abdul qadir ipe ẹni tó yẹ kẹ́ ẹ máa ké pè rahimahullah ta'ala abdul qadir òun làwọn kátà làwọn ń ṣe súnfì lẹ́ra wọn mọ́ bọ́tà bá katira àfáà yìí ọ̀tọ̀ ní táfà yìí sọ ọ̀tọ̀ ní táwọn èèyàn ń ṣe. ibà iná la wà táwọn kan ti sọ ipò òun lóní ká máa lùlù ní wọ́n rà bá katira rẹ̀ albuni alitọ́lì bíi tọ́ríkì hak bákan náà sùrù àsàrà rẹ̀ ó kàn dẹ́mu àwọn tí wọ́n ń lùlù níbẹ̀ tán láwọn fi ń ṣẹ̀sìn ó kàn dẹ́mu rẹ̀ débi pé ó fẹ́ pé wọ́n kéferì gan so ìwọ làámu nu méjèèjì òun ló jẹ́ pé àwọn èèyàn a máa lẹ̀ nǹkan máwọn èèyàn gbà mí a ní láti farabalẹ̀ ìtàn nìyẹn ṣe tòótọ́ ló sọ ọ́ báwọn èèyàn ṣe lẹ nǹkan máa nábì Ìsá àlèsọ̀látò sálám tó ṣe pé ọ̀tọ̀ ní tá nábì Ìsá sọ ọ̀tọ̀ ní táwọn èèyàn ṣe sólẹ́mọ́ ń ṣe báyìí ó ní bákan náà Hùsẹ́ìnì ọmọ ọmọ ànẹ́mùsọ̀lá sálám èyí mùsùlùmí ẹgbẹ́ dépò báyìí báyìí báyìí Nàfísà lára àwọn obìnrin tó gbajúmọ̀ ìpẹ́ni rẹ ni èyí mùsùlùmí náà mọ́ ń ṣe báyìí àfáàyàn wa ni àtàwọn tó sọ so, tọpẹrẹ àwọn mùsùlùmí tí wọ́n gbé àwọn yẹn tí wọ́n gbé wọn gẹ́gẹ́ àtẹ̀yìn kò sí yàtọ̀ láàrin yìí torí pé a gbọ́dọ̀ fi justice sọ̀rọ̀ ni ọlọ́mọba Subhana wa ta'ala kò ní ká ké pe anybody nínú ẹ̀dá o not anabi ọlọ́mọba kan ká má tí ì sọ wàlí kan sọni tó ṣe pé gbé àwọn nǹkan wọ̀nyí kọ́rùn tó gbé fọ́tò ṣéwò gbé kọ́rùn ó sápò kò sí yàtọ̀ láàrin òun àtàwọn tí wọ́n ń pè nǹkan míì náà olóhùn jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ àárín iye dáadáa in fact tabaníkà tó fọpọ́lọ́ gbé ẹni tó ń pe anabi isa alayhisalatu salam ó bẹ́tẹ̀ ẹni tó ń pe hussein ó bẹ́tẹ̀ ẹni tó ń pe abdulkadir torí pé tọ́wọ́ pé káwo onípò wájú ọlọ́wọ́ bá ní anabi isa alayhisalatu wasalam kò ń ṣe ní táàmà kọ̀mpíà ma abdul qadir rárá àti rárá igi mú jìnà sórí anabi ọlọ́wọ́ ọba àtẹni tí ń ṣe anabi ọlọ́wọ́ ọba wọn àjọra wọn ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ò gbà rárá ipe ká pe ìkànnú àwọn ẹ̀dá àwọn àbí ká gbára lé kanú àwọn ẹ̀dá àbí ká gúnran ká jẹ́jẹ́ fún kanú àwọn ẹ̀dá àwọn ọlọ́wọ́ bá sọ fún ẹbí muhammad sallallahu alayhi wa sallam ipe wàlàkọ̀tù uhiya ilayka wa ilẹ̀ lẹ́dínà min ń kọ́bílì kẹlẹ́ aṣọ́rakítàlẹ̀ àbọ̀tọ́ ní amalu ọlọ́ni tá à taa sọ fún ẹ tá a sọ fún àwọn tán síwájú rẹ̀ nú àwọn ànábì ọlọ́wọ́ bá òun náà ni wípé tẹ́ ẹ bá fi lè pa nǹkan míì papọ̀ mọ́ ṣe gbogbo ẹ̀ ni gbogbo tí wọ́n jẹ́ àwọn ànábì ta ròyìn tó bá ṣe wípé wọ́n lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni wọ́n lọ gbé èèyàn kan àbí nkankan sí ipò ọlọ́run ọba làhábìtọ̀ ánú makani àmàlù in tí wọ́n ṣe níṣẹ́ dáadáa ọlọ́run gbogbo àdófo ayà alukur'an lélẹ̀ náà in tá ń lọ gangan ni wípé anábìwa muhammad sallallahu alaihi wa sallam tó ti fi ìmọ̀ ọlọ́run lọ́kan ó ti fi rinlẹ̀ sí ọkàn àwọn sahaba rẹ̀ tó wà nílá àlehìn ó wá rán mu'az bin jabal ó rán lọ sí ìlú yemen ó wá ń sọ fún wípé ìnákàtà àti kauman ahla kitabi bó ṣe ń lọ yìí àwọn tá a fún tíra ló fẹ́ lọ bá àwọn tọ́lọ́wọ́ bá ti gbé òjíṣẹ́ dìde láàrin wọn tó gbé ànábì musa dìde láàrin wọn tó gbé ànábì isa dìde láàrin wọn àti ànábì musa àti ànábì isa alayhi masalatu wasalam salam ìmọ̀lọ́run lọ́kàn ni wọ́n pèpè sí kò sẹ́ni tó pèpè sí pé káwọn èèyàn sòun dọ́lọ́run ọba nú àwọn méjèèjì bó o lo ṣe fẹ́ gba tí wọ́n dúó lé lórí ìsìn lọ́wọ́ wọn ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe nísìn ọ̀tọ̀ ni tí àwọn ànábì méjèèjì mú wá bá wọn gẹ́gbẹ́ jẹ́ pé àfáà tó ń pèpè síbi ìmọ̀lọ́run lọ́kàn tó ń pèpè síbi súnà nẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam bó o ló ṣe fẹ́ gbà lọ́wọ́ àwọn mùsùlùmí lónìí èyí tí wọ́n ti gbé wọnú ẹ̀sìn tí ó kì í ṣe nǹkan tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó mú wa iṣẹ́ ńlá ni lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam fún wọn sọ fún mu'adh ọmọ jaba ó ní fayidá ìtàhún tó bá dọ́dọ̀ wọn fọdùrúhùn ilà yẹn ṣáàdù allah ilá ìlàlá pé wọ́n lọ síbi kan jẹ́rìí wípé kò sí ọba kan kò sí kinní kan tó lẹ́tọ̀ọ́ pé káwọn èèyàn máa ṣe ìjọsìn fún ní gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń ṣe ìjọsìn àyàfi allah eléyìí òun nìkan tó le jù kò sí ànábì ọlọ́wọ́ bá kan tó pépè sí eléyìí táwọn èèyàn gbógun tì í bẹ̀rẹ̀ látòrí ànábì inú àrẹ sọ́látò sọ́lám gbogbo ẹnibọ̀dì tó bá ti ń pèpè lọ síbi pé má sí nǹkan mí mọ́ lẹ́yìn ọlọ́run má bára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run má jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run má pè nǹkan mí lẹ́yìn ọlọ́run kó mọ expect opposition torí pé ọmọ ènìyàn ṣèitán ó ti fi rinlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba rẹ̀ ti ní ó dá máa báṣẹ́ lọ olóhùn á sọ àwọn ọmọ ènìyàn nù ní ó dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọlé ni tí ò ní dúpẹ́ fún ẹ ọlọ́run ni máa báṣẹ lọ ìwọ àti gbogbo àwọn tó bá rí convince nu wọn gbogbo yín iná ajá ànámà ni màá dà yìí sí kọ́nàbà subhanahu wa ta'ala makawa kún ara àwọn ọmọlẹ́yìn èṣù anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ bá wọn sọ òní ọ̀rọ̀ láìláha ìlàlá ìka àkọ́kọ́ tó kọ́kọ́ bá wọn sọnù ẹni tó bá ti fẹ́ẹ̀lì bí láìlà ìlàlá ó fẹ́ẹ̀lì gbogbo nǹkan tó kù ẹ o máa ń kírun ni o máa ń gba o máa ń yọ zaka ni o máa ń gbára ẹni o máa ń lọ ájì ni ẹ o máa ń ṣe umra dáadáa ni o máa ń ṣe ájì dáadáa ni o máa ń ṣe tọrẹ àánú gan ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n pàtàkì ṣùgbọ́n wọ́n yẹ pàtàkì tó wọ́n gbọ́dọ̀ jòkó lórí láìláha ìlàlá tí wọ́n bá ti jòkó lórí láìlà ìlàlá òfin gbogbo ẹ̀ ọlọ́niwà kọ̀dínà ìlàmà àmìlúmìnà àmàlìn fàjáàlìnà àbá ànàfọ̀rọ̀ ọlọ́ni gbogbo ṣẹ́ dáadáa tán ṣe àwọn ọlọ́wọ́ bá sọ di ẹ̀gbọ̀n òwú lásán torí pé kí ni kò jòkó lórí láìlà ìlàlá sọ ló fi jẹ́ pé ó pàtàkì kí n kálukú wa ká máa ṣẹ́kì ara wa ǹjẹ́ láìlà ìlàlá ǹjẹ́ àdúró lórí àbá àdúró lórí ẹ̀ ẹ wọ́n ń ṣòro ilé wọ́n ń ṣòro ìlú wọ́n ń ṣe kinní kan ìlú ní àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹbọ bó wá ṣe kọ́bọ̀ lèyàn fi bá wọn dá sí la ilaha illallah ẹ ti wó àwọn fún wa lóye kan tí ó ba múnú ẹ̀sìn oyè ẹbọ àti gbogbo ẹ ajẹ́ irun tá àwẹ̀ tá zakata ń yọ áàjì tá ń lọ kò lè dáàbòbò wá wájú ọlọ́wọ́ bá ìgbà tí láìlá ìlọ́lá tó bá ti wó sọlọ́m jẹ́ gbogbo àfáà tó bá lóun ṣe wá sí ó gbọ̀rọ̀ jẹ́ni tó ṣe wípé yóò mọ kí la máa ń tì síwájú ń bi wá sí n tá a gbọ́dọ̀ tì síwájú ń bi wá sí òun náà ni láìlá tó rẹ́ni pé ẹni tí láìlá tó bá fi lè dúó fún irú èèyàn bẹ́ẹ̀ ìrásínú náà ó ti kúrò ní ọ̀rọ̀ ẹ̀ ó lè padà jìyà náà torí pé ó kó sí àwọn nǹkan kan tí ò yẹ kó ṣe ṣùgbọ́n torí pé kò pé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n bá kò gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ ni kò jẹ́jẹ́ fún nǹkan mi kò gba lé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò pé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala eléyìí ó fa sábàbí tí èèpadà jáde kúrò nínú tó bá tiẹ̀ wọ́n náà sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ní ìrẹ́ mu'az tó bá fẹ́ ṣe wá sí mójútó ìpè wọn lọ síbi la ilaha illallah wa anna muhammadan rasulullah pè wọn lọ síbi igbe muhammad sallallahu alaihi wa sallam rasulullah torí pé àwọn tá ń sọ yìí tí àwọn mọ̀ ní wípé Isa Rasulullah tí wọ́n mọ̀ ní pé Musa Rasulullah wọ́n mọ̀ Muhammad Rasulullah bó tiẹ̀ jẹ́ pé ó ń bẹnu tíra wọn igbe anabi muhammad sallallahu alaihi wa sallam bọ̀ wá ṣùgbọ́n gbà tó ti di wípé ó dé àwọn tó ń bẹ ní ìgboro mọ̀jínà nú àwọn alukita wọn takò anabi muhammad sallallahu àwọn míì tí wọ́n bẹ ní àwọn ìlú àwọn ògbọ́n pa so nǹkan tó ṣe jẹ́ ká mọ̀ pé muhammad rasulullah muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ lè rí tí ọlọ́run ọba ní kẹ́ ẹ ṣe ṣe àfi kẹ́ ẹ gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba ní muhammad sallallahu alaihi wa sallam kẹ́ ẹ rí lẹ́ni tẹ́ ẹ máa tẹ̀lé so ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá lóun fẹ́ ní muhammad kò ń ṣe wípé ká máa jẹ́ lẹ́nu nìkan kò ń ṣe ká la nífẹ̀ẹ́ ànábì kò ń ṣe ká mú gèlè ká mú borùn là ń sọ kò ń ṣe ká mọ jíjọ àwọn alásàlátù là ń sọ ìta ń sọ ni wípé tabani kọ́la rasulullah isallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ báyìí kéèyàn farabalẹ̀ láti gbọ́ kéèyàn dẹ̀ farabalẹ̀ láti mú un lò ṣùgbọ́n ní tán sọ fún pé kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ báyìí ó ní àfa ẹ̀dó mi tẹ́ ẹ̀dó yẹn ṣe rí báwa ṣe máa ń ṣe lélẹ́yìí ó léwu islam lónìí àwọn èèyàn ti sọ́ decide mọ́ ṣe yẹ kán ṣe islam kẹ́ẹ̀fì hàn wọ́n jù bẹ́ẹ̀ lọ ìtọ́lọ́wọ́n ọba sọ ní wọn nígbà wọn ní bá a ṣe ń ṣe leléyìí ẹlòmíà ní mọ́ṣáláṣí tí wà ń bí bá a ṣe máa ń ṣe nu ẹ máa béèrè lọ rẹ pé mọ́ṣáláṣí tí ń bò mọ́ṣáláṣí tí ń ṣe jẹ́ tí ò bá sí wípé ọlọ́run ọba ní ká máa kọ́ mọ́ṣáláṣí àbí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ní ká máa kọ́ mọ́ṣáláṣí ṣáà kọ́ mọ́ṣáláṣí ni ìgbà tọ́lọ́run ọba ti ní ká kọ́ mọ́ṣáláṣí tánàbí sọ̀lá ọ̀sán ní ká kọ́ mọ́ṣáláṣí bó ṣe yẹ ká lu mọ́ṣáláṣí òun la gbọ́dọ̀ gbà bójúṣe ọlọ́rọ̀ bá ṣe sọ kò ń ṣe ká sọ wípé bá a ṣe máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n ń bí ni so muhammad rasulullah ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò níkàkún fún lẹ́yìn kájó kámúgélè kámúborò ọ̀nà tí àwọn èèyàn fi gba muhammad rasulullah bẹ́ẹ̀ ni ta bá wọnú alkur'an kẹrìm ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni fala wa rabbika ọlọ́ ni mo fi ọlọ́wọ́ba rẹ̀ búra la yu'minun wọ́n ṣe mùmìnì hatta yuhakkimuka fima shajara baynahum gbogbo tó bá ń lọ láàrin wọn wọ́n á fi ọ̀rọ̀ fún ẹ sọ in tó o bá sọ lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma in tó bá wá dálẹ́jọ́ wọn tún ní nǹkan kan against ẹ̀ wa yusallimu taslima tẹ́bá dẹ̀ wò wọ́n ẹ̀ẹ́ni wọn lẹ́yìn tó ṣe pé ó ń ju ọjù sẹ́lẹ̀ fún sọ́tà bá ti gbọ́ pé kọ́ọ̀lọ́ láhùn kọ́ọ̀lọ́ rọ̀sùn kò sí ágúmẹ́ǹtì mọ́ kò sí ágúmẹ́ǹtì ẹni ágúmẹ́ǹtì lẹ́yìn kọ́ọ̀lọ́ láhùn kọ́ọ̀lọ́ rọ̀sùn kọ́ọ̀lọ́ ọba kó ṣàánú wa orí ibú ni ọlọ́ni fàlíyà kí fitina má jọrọ kó má yẹ pé fitina ni ó parí ọ̀rọ̀ wọn ni ó kángun ọ̀rọ̀ wọn aw yusiba wọn azabun alihim àbí yẹlẹ tẹlẹrù aya alukur'an lele yìí tó ń sọ fún wa pàtàkì anabi muhammad sallallahu alaihi wa sallam láàrin wa tó bá ṣe pé ẹ̀sìn islam la fẹ́ ṣe qala Allahu rasul ó ti parí ọ̀rọ̀ ẹni tí qala Allahu rasul ò bá ti tó tó ní bọ̀tẹ́ afa ẹ̀dí ká tún ẹnama tàwa ní ká wọ àwùjọ wá ń sìn no eléyìí nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ni ọlọ́ni wọ̀nyí sẹ́lẹ̀mù tẹ́sílẹ̀mù àwọn ojúwọ́jú sẹ́lẹ̀ fún completely àti sẹ́lẹ̀ fún wa lẹ́mọ̀ye gbà àti ká àmọ́ yáyà alukur'an fún wa ló jẹ́ pé nkálukú wa a gbọ́dọ̀ farabalẹ̀ tàbá ní ẹ̀sìn islam la fẹ́ ṣe ó ní ètò tiẹ̀ jẹ́ bó jẹ́ pé ní medical line bá a ṣe máa ń respect àwọn medical doctors tó ṣe pé a lè takò wọ́n ẹni àwọ̀ tó ń bó jẹ́ pé nǹkan tó bá sọ fún wa ń gbà mí mọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n a ṣe respect wọn a lè takò wọ́n agbọ̀rọ̀ respect anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn in tó bá ti sọ kò ń ṣe nǹkan tá a tún mọ́ ń gbéyẹ̀wò ipe ẹ̀jẹ̀ ká ṣe mítìn lórí tánàbí sọ yìí ṣe mítìn lórí tánàbí sọ orí bú ni ìjuwọ́lẹ̀ fún ni àwọn tó ṣe pé wọ́n jẹ́ experts níbi àwọn nǹkan ayé tán bá sọ fún wa sàṣàṣà láàmọ́ sọ fún wọn tó ń bọ́ jẹ́ pé à ń rí àwọn nǹkan tí wọ́n ń sọ fún wa à ń rí pé ìdàkejì ẹ̀ ń ṣẹlẹ̀ yẹ́ẹ̀tì kò sẹ́ni tó ṣe pé ó máa rọmọ ẹ̀ nísìnyí wàá gbé lọ sọ́dọ̀ dókítọ̀ àbó nǹkan kan fún rẹ̀ lórẹ́ ló gbèrè sọ́dọ̀ dókítọ̀ tí dókítọ̀ bá lóní kó lo nǹkan báyìí yóò wá wò pé eh, dókítọ̀ but uh, mo disagree pẹ̀lú yín lórí kíní ẹ dókítọ̀ a ní o ti ṣe tán àti gbádùn mo sọ fún ẹ pé nítorí ẹ kó lo ní ó ló disagree ìfẹ́ wọ́n lè wọ́kẹ̀ àwọn tó kúrò ní ọ́fíìsì ẹ̀ gan ìpéyàn jẹgẹjẹgan ni wọ́n yìí ó mọ̀ pé ó lè yanjú ẹ̀ fún rẹ̀ ló ń gbọ́ sọ́dọ̀ mi. So, so tá a bá ń bẹ́ wájú medical doctor ni ààyè pé ara wa pátápátá in fact hope tá a nínú ẹ̀bí ẹni tó yẹ pé ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ ẹ̀ ni ẹni tó bá rẹ̀ ti doctor ọ̀nà doctor bá wọ wọn sọ wípé ẹ̀wẹ̀ẹ̀wẹ̀ hope ṣì wà dáadáa àmà rescue ẹ̀ àmà rescue life ẹ̀ kò sí problem mama kò kò sí nǹkan àwọn obìnrin tó bá ṣáà ti lò dáadáa ni ẹni tó yẹ pé kò ní ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wọ́n balẹ̀ lórí nǹkan tó sọ so, bá ń bẹ wájú dókítà dókítà wá sọ pé ah, kéèsì critical o fifty fifty ni o ìdààmú ti bá àwọn tí wọ́n gbé patient lọ síwájú ẹ pé ah dókítà mọ̀ ní fifty fifty ni whereas ẹ̀mí yẹn ní dókítà kan ló ní ọlọ́wọ́ ọba ló ní ẹni tí àwọn èèyàn tí wọ́n ní ó ní ẹ̀tì tó dáa tí wọ́n ṣe gbogbo test tán fún wọn ní kò sí problem ìyẹn oníkọ́mọ̀kúnjọ́ kejì ni. Ko ṣùgbọ́n kí dókítà sọ fún wípé kò sí problem ẹwà òkè òun náà máa ń yẹ káàkiri lórí ilẹ̀ ní ipò ń wà òkè kò síkú lójú òun ṣùgbọ́n ìtàn máa sọ fún wípé àìsàn tó ń ṣe yí fifty fifty ní ìdààmú òbó nǹkan fún rẹ̀ in fact hypertension lè pa kó tó di pé kíni kó tó di pé kú gan àwọn èèyàn rẹ̀ ìdààmú ó ti bá wọn bá a ṣe ń tírìtì ọ̀rọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wa ni tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam a máa wò pé kí ni ẹ̀ ń táwọn olórí ẹbí sọ ẹ̀ ń tí àwọn ìgbìmọ̀ lù tán padà àgírí lórí ni ìrí anabi muhammad sallallahu alaihi wa sallam fi ni àìgbà muhammadu rasulullah àìgbà gbọ́ dáadáa ni tá a bá gbọ́ dáadáa a juwọ́ jù sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́mọba ṣe sọ. So ipe innama kana qawla almu'minin idha du'u ila allahi wa rasuli liyahkuma bainahum an yaqulu sami'na wa ata'na wa ulaika hum muflihun ọ̀rọ̀ tí àwọn olùgbàgbọ́ òdodo máa ń sọ gbogbo àtàbà pé wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́pọ̀ wọn lọ síbi ọ̀rọ̀ ọ̀dẹ́ muhammad sallallahu alaihi wasallam ó ni pé wọ́n máa ń sami'na ṣe bẹ́ẹ̀ ṣe ṣe sọnù àti ṣetán àti gbọ́ wọ́n ata'na àṣetán àti tẹ̀lé wa ulaika hum muflihun ọlọ́ni àwọn tí ó jèrè nìyẹn ìkànnà àwọn ẹ̀yà ń sọ fún mi oní bàbá kan bàbá yìí ó ti lé seventy something onítò bá wá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sọ bàbá ọmọ ń wò ó báyìí pé ẹni tí bàbá yìí kàfẹ́ kọ̀ǹfàmù ni pé ṣé n tó ń sọ ìṣòdodo ni olúwa pè òun wá sáàárín àwọn kan nínú mọ́ṣáláṣí táwọn náà clean pa afa ní pé afa gbogbo ń tẹ́ ẹ máa ń sọ ní ẹ̀sọ́ wájú àwọn afa yìí ó sọ àwọn nǹkan wọn yẹn wọ́n ní àwọn afa kílẹ̀ ní láti lè fi tako tẹ́ni yìí sọ ìgbà tán ìrọ̀rọ̀ sọ lórí ẹ̀ ó ní látòní bàbá wọn ní alùsùn náà lè mí ntẹ́ni yìí sọ òun máa ma tẹ̀lé ẹ̀yìn afa yìí mo rò pé ntẹ́ wà lórí ẹ̀ nǹkan òdodo ni títí bàbá wọn tó yẹ jáde láyé ó ní bàbá kò síbi wáàsí kan tó bá gbọ́ pọ́n àfẹ́ ṣe nìyí yóò wá síbẹ̀. ìgbà tí bàbá rẹ̀ tún jáde láyé ó tún fi ilẹ̀ pé tóun bá kú àwọn èèyàn báyìí báyìí báyìí báyìí àníkún andu ọ̀rọ̀ janaza wọn irú bàbá yìí abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala kó ṣàforíjì fún wọn kó kẹ́ wọn bí ìgbà tí èèyàn kọ́ lọ́wọ́ bá ń fà ní bẹ tó yẹ pé ìgbésí ayé rẹ̀ yóò ti rìn rédèrèdè kankan mára wọn ó bá kù díẹ̀ tí òun náà ní kí akẹ́mọ̀ sọ pé ewu ló ń bẹ lórí mi yìí kí mò ń bá káàkiri ẹ kàn rí pé yóò máa fẹ́ dúró déédéé ni kí la fẹ́ ló ń belé o ni pé ìgbà tá a bá juwọ́lẹ̀ fún kọ́ọ̀lá lọ́hùn kọ́ọ̀lá bọ̀sù kí la tún fẹ́ juwọ́lẹ̀ fún sọ̀nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam jẹ́ kó yé mu'adh bin jabal tó bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí tó bá débẹ̀ àwọn tó fẹ́ lọ bá wọn ní problems tó pọ̀ la ilaha illallah kò gbádùn lọ́dọ̀ wọn kò yanjú lọ́dọ̀ wọn nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ pépè sí la ilaha illallah fi muhammadu rasulullah sallallahu alaihi fi tẹ̀lé kí nǹkan wà balance náà kí nǹkan dúró déédéé náà wọn là fáà mi àwọn òbí ah, àwa ni ká mọ sọ̀rọ̀ pé ẹ má pè nǹkan mi lẹ́yìn ọlọ́run bí àwa ni ká mọ sọ pé kí wọ́n gbúrẹ̀ fún nǹkan mi àwọn èèyàn nífẹ̀ẹ́ gbọ́ wá sí wa tó bá bẹ̀rẹ̀ ẹja fìjú bẹ̀rẹ̀ ìjó náà ni ó introduce wọ́n bá máa jó bó ṣe introduce mi ni ó máa introduce mi títí tí ló fi padà di àfó oníjó nítorí ẹ̀káwọ̀ èèyàn mọ̀ wọn ní mọ̀ àwọn jẹmọ́ ó máa jáde láyé lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́ni tó ṣe ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kí wọ́n á láǹfààní irú afá bẹ́ẹ̀ irú àfa abẹ́ ò lè mọ̀ wá sí ṣíjú ànábì muhammad sallallahu alaihi wasallam lọ ò lè mọ̀ wá sí ṣíjú àwọn sahaba radiyallahu alaihim lọ ànábì sallallahu alaihi wasallam falyakun awwala ma tad'uhum nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí ilé yìí shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah nǹkan àkọ́kọ́ nìyẹn wọn ló jẹ́ pé àwọn tó ṣe pé ìtafẹ́ fi bẹ̀rẹ̀ sí wọn òun ni káwọn lọ tọ́ra bòṣèlú ẹ̀ta bá débẹ̀ àfẹ́ islamize kò ń ṣe mẹ́tọ́dì anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ò tara bó ṣe láti lè islamize maka wọ́n pè é sí oní ara fẹ́ pèpè sí ni kẹ́ gbà pọ́lọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ni kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún wọ́n pè pé arákùnrin mọ́ sọ tó ń sọ yìí mọ́ tó bá fẹ́ jọba ṣe tán àti fẹ́ jọba ó lóun ò fọba ntòun fẹ́ ni kó ń fẹ́ pè yín lọ síbi kí ni ìmọ̀ ọlọ́run lọ́kàn yàtọ̀ fún táyà lómi ó máa ṣe lónìí tó ń wo pé ah, táwa mùsùlùmí tá a bá fi lè débi agbára bóòlù ìfẹ́ débi agbára níbi sísítẹ́ẹ̀mù tó ti dàrú olùrẹ́ pèpè sí ìsìláàmù tó agbára ó ń tán rẹ́ni gbogbo ń tán ṣe lẹ́bọ̀ ló bá wọn ṣe kó tó débi agbára wọn tó bá tún wá débi agbára wọn tán ó tẹ́ sí ó tún wá kọ́ntínú gbogbo nǹkan ẹbọ tán ṣe ń bẹ̀ eléyìí nǹkan living experience ni living example ni tá à ń rí ni so ọ̀nà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún àwọn ànábì rẹ̀ pé kí wọ́n fi gbà débi ìsọ ìlú di ìlú ìsìláàmù anybody tó bá gbé kalẹ̀ waste time ara ẹni tí àwọn èèyàn tí wọ́n bá dúró déédéé tán mọ́ ọba lọ́kan society ó change fúnra rẹ̀ ṣùgbọ́n káwò pé a fẹ́ fi ọgbọ́n àti erékeré la fẹ́ fi débi ìkọ̀ntrólù àwa lórúkọ islam à ń tara wa ni bẹ́ẹ̀ náà làwọn ọmọ tán fẹ́ fi pa ká máa bọ́ǹbù àwọn èèyàn máa pa àwọn èèyàn ká ló ń la fẹ́ fi islamize ìlú ìsọkúsọ ọ̀rọ̀ ni kò ń ṣe ìlànà anabi muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kálukú ni mu'jabun bi ra'yi opinion wọn ni wọ́n dì í mú bí ìgbà tó ṣe pé wọ́n di tọ́jú òdodo mú ni ẹni tó ń bọ́ǹbù lórúkọ ẹ̀sìn yóò ní tó ń ṣe yẹn lọ́nà bẹ́ẹ̀ ni eléyìí gbogbo ayé lórí pátípátí yìí so ọ̀nà tọ́lọ̀ wọn bá gbé kalẹ̀ tánà muhammad sallallahu alaihi wasallam gbé kalẹ̀ tánà bí tọ́ tó sọ fáwọn sahaba ọ̀nà tá gbọ́dọ̀ tẹ̀lé nìyẹn falyakun awwala ma tad'um ilayhi shahadatu allah ila ila allah wa anna muhammadan rasulullah lẹ́yìn náà wọ́n ní fa in um ata'u laka bidhalik tán bá wá ṣe léyìí fàbírùm anna allah qad farada alayhim khamsa salawat fi kulli yawmin wa layla sọ fún wọn pé ọlọ́run ọba ó ṣe lọ́ràn yẹn lé wọn lórí èrún wákàtí márùn-ún so èrún kọ́là kọ́kọ́ ṣahadatu allah ilá ilọ́lá wa anna muhammad rasulullah lákọ́kọ́ torí pé àmọye kírunkírun tí ó mọ̀ ṣe pátipàti káàkiri ẹlòmí kírun ó tẹ́rì sínú zina ṣíṣe ẹlòmí kírun ó tẹ́rì sínú ọtí múmu ẹlòmí kírun ó tẹ́rì sínú àwọn nkẹ́ ẹbọ tán ṣe káàkiri lẹ́fìrí ọba mi pẹ̀lú gbogbo ẹbọ tó ṣe náà yóò tún kọrí sí ìdì ni yóò tún ló fẹ́ lọ kírun ìdì bẹ́ẹ̀ ni tí ẹbọ bá dé wọn jọ ń ṣe náà ni ṣó ń èèyàn náà àbó ń ọlọ́wọ́ àbó ń ààrẹ shahadatu ìbánú ẹbọ lẹ́yìn gbà tó sọlá ila ilallah muhammadar rasulullah nífàkù náà ń perú ẹ̀ ìwà mùnáfìkì ni mùsàbùsàbí ẹni tó ṣe pé ó ń lọ síbi ó ń lọ síbi báyìí láìlà àwùlá ìwà láìlà àwùlá kò sí ń bí kò sí ń bí mùnáfìkì ni wọ́n ń pè ọlọ́wọ́ bá dẹ̀ sọ pé ndẹ̀lì mùnáfìkì na fi dárkìlá asfali mi nàá wọ́n láǹtẹ̀ jìlá wọn sèrà ọlọ́wọ́ ní àwọn mùnáfìkì sàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n ni wọ́n máa bẹ̀ kọ́nà ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa àádùn bíbáyìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala yìí tí a bára wa sọ yìí náà kọ́lọ́n wa kojú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ìlànà tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó gbé kalẹ̀ ipa agbọ̀rọ̀ máa fi pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n wa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti máa tẹ̀lé kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti máa mú lò وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت